odò ká odò kó èjì kókó lè jọwọ adé afúrù tí sọmọ òrìṣà ńlá ẹgbẹ ó parù ara yín lè bá ẹ ò lè gbárù tí sọmọ òrìṣà ńlá. ó máa padà wá bẹ̀bẹ̀. olúwo ń padà bọ̀ wá bẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe tí ó tù bá. ó bàbá Eh, eh, eh, ẹ jẹ́ wá bọ́ sórí. àti tó bá ti lọ sọ tó bá ti dé adé ìṣẹ̀tì. máa ṣàkẹ́ mẹ́mọ̀ wọn dé o first lady káàbọ̀ ó ń fèrè àtẹ̀gò ìtọ́jú lamẹ́ríkà ìwọ làgbà o. first lady botanical store àṣàkẹ́ amẹ́ni new jersey usa àṣàkẹ́ ọmọ jubri ló ń ta tewétegbò tó jẹ́ tiwantiwa ní new jersey gbogbo àwọn ohun èlò tá a lè fi ṣètò àdúrà tó ń jẹ́ ní mọ̀nà wá yàtọ̀ sí pé first lady botanical store jẹ́ store ńlá tẹ́tí lè rí gbogbo spiritual items ra ọmọ jubri tún bá àwọn èèyàn ṣe àkànṣe iṣẹ́ ìṣẹ́gun àti ìtúsílẹ̀ pẹ̀lágbára ẹ̀mí wàrà spiritual perfumes ọ̀nọ́là only michael seven seven oyin gidi kixmon bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní first lady botanical store lọ́dọ̀ àṣàkẹ́ amẹ́ ọmọ jubril oríṣiríṣi àwọn oògùn ìbílẹ̀ tá a fi ṣètọ́jú ojú ìtọ́jú oyún ìju yanjú ìṣòro àìrọ́mọ bí àtàwọn àìsàn míì tẹ́ ti gbé kiri tí wọ́n pé kò sọ́nù àbáyọmọ́ ẹ yára tètè pé first lady àṣàkẹ́ amẹ́ríkà ọmọ jubril ní new jersey usa sórí plus one eight six two two seven zero six zero one nine. yorùbá gidi tv. bájẹ́bájí arẹ̀lẹ̀ olókun ẹnlẹ́ ń bẹ̀ ń wo ẹ̀yin èèyàn wa ẹ kú déédé àsìkò yìí ẹ kú àmétíbà ẹ kú àmójúbà wa nítorí pé béèyàn bá jẹ́ tẹni kì í wètò ẹni tẹ́rẹ́ ní ṣoníyì ìfòkòso ìràwọ̀ gàgà ní ṣoníyì ìfòṣù ẹ̀yin ọmọ adarí ọrùn ẹ̀yin náà lẹ̀ ṣoníyì wa ìdùmàrè ńlọ ni o lè mọ̀ rí bẹ́ẹ̀ ọlákúnlé fásùgbà ńlọkọ̀ mi ń lónìí o ẹ̀já àtúnjọ mọ́ tàkòtò ọ̀rọ̀ síra wa nítorí pé mo wà lọ́dọ̀ babaláwo kan tẹ́ ẹ mọ̀ dáadáa tí wọ́n tiẹ̀ ti joyè púpọ̀ nídìí iṣẹ́ awo nídìí iṣẹ́ agbọmọlà wọ́n joyè ìlú wọ́n tún jẹ tàwo ẹ káàbọ̀ sórí ètò. ẹ àtọkù rẹ kú jọmẹta o gbogbo ẹ kásìkò yìí o. ṣeun ẹ bá ń dákọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn tó ń wò wá pàápàá fún àwọn tí ń wò wá fúngbà àkọ́kọ́. orúkọ mi ni olóyè Ifágbémi níyì àtọ̀dàbá òkú tí gbogbo yọmọ sí Ifá Tántálá olúwo fún àyù jẹun olúwo fẹ́ gba aláké olúwo fẹ́ gba mẹ́ta àti olúwo fún gbogbo ìlú ẹ̀gbá èmi náà ni olórí ajé gbogbo ìlú jẹun èmi náà ni lísà gbogbo ìlú ṣan èmi náà ni bàbá lórí ìṣà gbogbo ọlọ́mọdé gbogbo ìlú ẹ̀gbá lọ́wọ́ àgbà. nígbà tí ó ń wo ọ̀rọ̀ lórí tó ń lọ láwùjọ wa nípa ìgbàgbọ́ yín ló gbé wa wá lónìí gẹ́gẹ́ bá a ti mọ̀ wá ń tá a mọ̀ nípa ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin babaláwo ni pé ó kún o ó fà o ẹ̀yìn sọ̀rọ̀ kódà béèyàn mọ kéèyàn wá wájú ilé yín kó máa laago báyìí kó máa sọ pé ìwọ babaláwo iná ni ó dù ọ èyí ni ó sì ọ ẹ̀yìn sọ̀rọ̀ ẹ̀yìn sì bínú gẹ́gẹ́ bí n ta mọ̀ láti ìgbà pípẹ́ èyí ti rí èyí ti ṣe tó wá jẹ́ pé nísìnyí bí àwọn èèyàn bí wọ́n bá dìde láti sọ àwọn nǹkan kan tako ìgbàgbọ́ yín ẹ̀ ń sọ̀rọ̀. àtọ̀ àti wàá sọ̀rọ̀ sí i. ẹ ti ń sọ̀rọ̀ báyìí. iye tá a bẹ̀ sí sọ̀rọ̀ náà kò yẹ kó ìbọ̀dún kọ́sọ́ ní méjì àṣejẹ bẹ̀rẹ̀ ni àbí àwọn gbà àtọ́kù mú kí pẹ̀lú bèrè tẹ́ bèrè ẹ̀sìn tí a bá pè ní ẹ̀sìn àlàáfíà jù òun ni ẹ̀sìn ìbílẹ̀ ìṣẹ̀ṣe tó ń bàbá ńlá wa torí irú wa yìí nígbà tí a gbọ́jú tí a bá ń ṣe ètò bí a ń ṣètùtù àwa rí mọ́sálásí ní ọ̀kan ní ó kù bí ilé mẹ́fà sí méje táwọn lọ́ọ̀kan báyìí ọ wà ní ìjọsìn wọn ò lè sí ilé ìjọsìn yẹn o a máa pariwa ni ó dìgbà tí A bá ti fi ilé mẹ́fà sẹ́yìn ká tó nílùú ọ wà níbẹ̀ o wọn sì bẹ́ o Sunday níjọ́ ẹgbẹ́ sí o Jímọ̀ níjọ́ ẹgbẹ́ sí o aago méjì ní aago mẹ́rin ní àná nílùú àní mọ́sálásí àní ṣọ́ọ̀ṣì àṣìkìní àpalù síbẹ̀ àní pariwo torí pé àgbà yìí pé àlàáfíà gbọ́dọ̀ ṣìkìní ó gbọ́dọ̀ jọba ṣùgbọ́n fúnra wọn náà ni ó máa wá náà máa tọ́ra ní ìjà tó máa ní kọ́lọ́ kópa náà àdàbọ̀ rẹ àwa tẹ́ bá rí dáadáa àwa ẹlẹ́sìn ìbílẹ̀ àsọmọ alórúkọ àpé mùsùlùmí kó wá sọ òkú wa mi yóò kú a ní kọ́ wá sí a ti máa ṣe wàásù pẹ̀lú wa àti ní kí a ní sùúrù ṣùgbọ́n wọ́n ní sùfúnmi sùfúnmi bàbá oní kàlẹ́ndà tọmọ náà bá sún kò gírí ńkọ́ kò mà sún méjì àfi kó yọjú nígbà tí wọ́n bá ti túyàn kò gírí àfi kéèyàn kò ṣẹ́kẹ́ kó yíjú àwọn fúnra ara wọn ni wọ́n sún wa kò gírí ó jẹ́ kí oníṣẹ̀ṣẹ̀ yíjú torí ohun tí wọ́n fi ń kó wa lọ́bẹ̀ jẹ kò jù ẹ̀kọ́ ìwé otu eke ọrụ ya ego làwọn ọmọ wa náà wàá ronú pé lẹ́ka kọ ọmọ wa ọwọ́ ń kọ inú ẹ̀kọ́ wo làṣìdé wa tú ìpé gbogbo tí wọ́n sọ fún wa nínú ọgọ́rùn ìtótó tọ́nú ẹ̀ kò pògì ayélujára yìí kì ní tọ́jú dá níbi ayé tó lùjára yìí ló tó fọ́ ní gbogbo tó jáde tá a gbàmọ́ra tí ẹ̀yin lónìí gẹ́gẹ́ bí olúwo ifá ẹ̀gbá ṣe lè sọ fún wa báwo lẹ̀yin gan ṣe bẹ̀rẹ̀ tí ẹ fi wá nígbàgbọ́ nínú ifá lónìí ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lẹ́tí nígbàgbọ́ náà fa. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o Àjàní ọmọ ọ̀sán mi. mùsùlùmí bàbá yín nù. ìyá bẹ́ẹ̀ gbàgbọ́ ẹ ẹ gbòrúkọ ẹ rí mùsùlùmí bàbá mi bàbá mi kọ́lé okòmọ́sára sísì ṣùgbọ́n ya bàbá mi Baba bàbá mi àwọn ni oníṣẹ̀ṣe bàbá bàbá mi onífá ni ṣùgbọ́n wọ́n ti dáfá fúyà bàbá mi pé ọmọ méjì ló máa bí ọkùnrin kò tẹ́lẹ̀ kan ṣùgbọ́n àfi kó mọ̀ bí ọmọ ẹ̀sìn máa ṣiṣẹ́ ṣe o torí kílẹ̀ márùn bàbá mi lọ fẹ́yàwó obìnrin náà ń bíjọ ìyá bàbá mi wá pé ọmọ ẹ̀ tó jẹ́ bàbá tèmi ọwọ́ adáfá àfi lọ fẹ́yàwó kejì bàbá mi takú òun kò lè fẹ́ ìyá mi ṣá mọ̀ ọpọlọ tó fi mú ọtí tútù lọ fi rí ìyá mi nígbà máa rí ọ ní ẹni máa fẹ́ iná àti ìgbìyànjú ọkọ o ṣùgbọ́n ìṣòro kan ló máa jẹ́ kó gbogbo ìlú ọkọ yẹn ṣùgbọ́n ó máa bí ọmọ fún ẹ tó máa bí náà pín ló máa bí ìyá mi kẹrè ó sì wà láyé pé ìgbó wà lọ́dọ̀ mi ó wà lọ́dọ̀ ọkọ ẹ̀ ó ń bí ọmọ wà ń bọ́kùnrin púpọ̀ kò lè bọ̀ àbísílẹ̀ ló ń bí kí ni yorùbá pé lábísílẹ̀ àbíkú tí yóò máa dùn ọkọ̀ máa kú kò béèrè ó wá wà ní ọ̀dọ̀ ìyá ẹ̀ ìyá bàbá mi wá ní á ìyá ó ní fọmọ yìí ó tutù kò ṣàgídí ń fẹ́ fẹ́ fọmọ mi wá pé bàbá mi wálé wọ́n fi ríra wọn wọ́n ṣe gbogbo ẹ̀ ohun tó máa sùn òun ló bí èmi òun ni wọ́n fi sọ mí ní Ganiyu ọmọlọ́jà ìgbé àjòbí ọmọ bá òkú ṣùgbọ́n ẹni tó ti bí obìnrin bíi mẹ́rin márùn yẹn torí nọ́mbà tírì mu àní bàbá mi ó ti kò fẹ́ rí ìmú ọkùnrin yẹn lákìtọ̀ ìṣọ́mọ kí n wọ̀ ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan ìjọba mi wá gbọ́dọ̀ wá gbé mi wá sábẹ́kúta bí mo ṣe ń wá ìgbà tẹ̀ ẹ̀sùn mi ó yà mí lẹ́nu torí èkó náà mi sí ọba fárí ọmọdún fún mi bàbá mi wá rí gbà ah, ọmọ ẹ̀ tó lọ léèwé ó máa dé ó ti rí pé mo ti dè lóòṣà orí orí mi wọ́n ti fa àtẹ funfun ìyá mi ah wo dẹ̀fẹ̀ yẹn bí sí àwọn àtòkù àtàyé gà ni yóò kọ̀ fún yín hmm. ìyá bàbá mi bẹ̀rẹ̀ sí tọ́ mi mo wọlé ìwé UAMC ẹlẹ́jà primary school níjẹ̀mọ́ ìṣòrìṣà ìmìlàkọ̀wé wọn ó jáde ó jáde in 1980, eighty mo wọ secondary school àwa kì í mọ àwa kò lọ skul tó lọ sí ss one ss two yẹn girama làwa lọ àwa ní ẹ̀hún form form one form two form three yẹn mo fẹ́ bọ́ sí òun ni ya bàbá mi kú ọsìnkú ya bàbá olóṣàlù sí wọ́n ṣe gbé bàbá mi bá gbé mi sálọ ó dìkú padà nọ́mbà twenty ìyàwó yẹn ní ọ̀sẹ̀ tuntun nínú ìwé ṣe ìbàlẹ̀ òòṣà ni mo ṣe àti àti dá ìrìnàjò padà ọ̀nà àfikún akéwù èmi ni mo ń pèrò fún wọn mo ṣe gbogbo ẹ̀ iṣẹ́ kí ló máa kọ́ mo fẹ́ kàwé mo mọ̀ ní pé ìgbà yẹn kò mọ̀ ní pé mo fà bọ̀dẹ̀ mọ̀ pé báyìí o mo mọ̀ ní pé ìgbà yẹn ọba ọba ọba mú mi lọ ọ̀nà àfikún lọ kọ́ kéwù kéwù yẹn lọ kọ́ mi ó ní kíni àfẹ́mísì ibi tí mo ti ń kéwì yẹn ṣe gbogbo ẹ̀ ẹ̀mí mamikẹ mamikẹ ti kọ́ ya ní padàpadà ó ti padà sọ kọ́ arọ ẹ̀ gbogbo ọmọ tó dúkú yẹn padà ó gbé wọn padà síbẹ̀ padà. wọ́n wà láàyè. wọ́n wà láàyè padà jọ márùn. gbàsá kú lọ́dọ̀ wọn mo kọ́ṣẹ́ military press tẹ̀wétẹ̀wé nídìí òru wọ́n pẹ̀lú ìkànnì màá wọ́n pè kẹ́ ní pasop printing press wọ́n pè bẹ́ẹ̀ mo kọ́ṣẹ́ bẹ́ẹ̀ mo ṣe freedom printing wọ́n á padà Abẹ́òkúta torí pàtí mo rí pé n tọ́ ṣe kò tẹ̀mí lọ́rùn wọ́n á padà wá nígbà máa padà wá ṣe wọ́n padà sọ́dọ̀ wọn lóṣà ẹ̀ ìdìbò ìlú òṣà ẹ̀ sọ pé yàtúkọ̀ lọ kó o kọ́fà wọ́n á padà sí ìdìfà ó lọ kọ́fà lọ́dọ̀ bàbá wa olóyè adébóyè àṣírò ògùdìmú àbàpùpá náà máa ń pè tó jẹ́ ojúbọ̀nà kí n ta jẹta lókè bòde lágbèdè àṣírò ọ̀dọ̀ ẹnu ti kọfà wọ́n á bèrè bí ifá oúnjẹ fa tó láti fi ẹ̀sìn ìmọ̀lẹ́ yẹn wọ́n ti fi tọ́ mi onímọ̀ ìgbà mo dẹ̀ wá díẹ̀ débi pé ìjẹ́ lágbájá ìlé kù náà ìjẹ́ tẹ́mẹ̀dù ilé ṣe báyìí náà ìfà bá sọ bẹ́ẹ̀ mọ̀ ní ìfà yóò yẹ bẹ̀rẹ̀ o títí títí lọ́dún kan èèyàn kan mi kan wà ó gbọ́mọ kan wá ọmọ yẹn kò yàgbẹ́ wọ́n bí n bá dáfa fún òdógbèka ọmọ tí ó rọjú kò yàgbẹ́ mọ́ kékeré mo ní kọ́ lọ́bọ̀ bàtàlá mo ní tó bá bọ́ bàtà láwọn mo ní o máa sàn àyà mi ń já mo sì sọ o. nǹkan tí fa sọ ní. nǹkan tí fa sọ ní kó máa sàn. ó bàtà lágan ọlọmọ yìí o ó gbé ká ó gbé kó èjì kókó lè jọ̀wọ́ adé afúrú tí sọ mo ní sàlá ẹgbẹ́ ó parù ara yín lè gbọ́ ẹ ò lè gbárù tí sọ mo ní sàlá. àwọn ìkọ́ni ọ̀rọ̀ àjò wa ọ̀rọ̀ àjò ọ̀rọ̀ à ń pa bí yẹn lọ́wọ́ ká fọmọ yẹn pé ọmọ ẹni Ọbàtálá bá gbà ó ṣe ló yàgbẹ́ sórí Ọbàtálá ń fọ́ ìṣẹ̀ hmm. ẹ̀rín à oge níyà ìdú torí àkọ́bí wọn ni wọ́n sọ bẹ́ẹ̀ Sulia inú wọn dùn ọmọ oṣù wà láyé o dọ̀là ṣe pé bí bàbá wo ibẹ̀ mo tó pa ìfá o ọgbẹ́ ṣe kọ́ wá fún mi látara Fatima mọ̀ pé fáwa wọn níyà yẹn ọdún ló ń dà kọ́ wọn jẹ́ mi ní kárùbọ̀ kò tẹ́fà fún wọn kò tó gbà lára olóbìnrin kọ́ wa o ó ń pàṣẹ ń jẹ́ o ọ̀n sọ fún mi ọdún tó lọ́wọ́ sí wa ó dá máa mú ogún jáde ní. kí ló gbà lára sọ. pẹ̀lẹ́pẹ̀ àwọn ọkùnrin dá fọkùnrin pẹ̀lẹ́pẹ̀ àwọn obìnrin dá fọkùnrin wọn méjì tí wọ́n bá sí láàyè a ò tẹ́ra wọn lé yìí o pẹ̀lẹ́pẹ̀ ìjẹ egúngún ìjọba a ò tẹ́ra wọn ẹ fọdún obìnrin kọrin olùpàṣẹ lé ń pa kọ́wọ́ jẹ́ ọ̀nà bẹ́ẹ̀dì ọbẹ̀ èdè jáde wọ́n sì tutù mo máa tutọ́ kẹrin kẹrin wọn ní ara ya ẹ̀ kò yá ó sọ gbọ́gbọ́ kan òun kà òun kà kẹ a ò délé ẹ̀ ṣé lákọ̀ sí tutù tẹ gbogbo ẹ̀ bọ̀ òtún ọgbà ah, ilé tí ó dógò ó tó dógò tì nígbà tí wọ́n ti tẹ fáfíìmù náà ọ̀gá mi ti lè di oníkàbẹ̀sẹ̀ olúwo oníkàbẹ̀sẹ̀ olúwo ní jẹ́lúwo ní ti ń jẹ́lúwo ìfọ́pá ìlú bí mi o ṣùgbọ́n máa lọ lóyìnbó o máa dúró mo lu o mo ní ó dà ẹ má tọ́ra ń jẹ mẹ́. ipò ìyá mo lọ gbogbo mo o olúwo bíi márùn lọ́rùn nínú yìí ah, Ifá ètò ìjókòtì nítorí náà Ifá Ifá lọ bá òrìṣà lọ́sìn ọlọ́run nìkan là ń gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ Ifá ó máa sọ̀rọ̀ tó ìṣẹ̀lẹ̀ sí i tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú àti tí ń ṣẹlẹ̀ ọjọ́ ìwádìí lọ present tense past tense past participle mo gbà fagbọ́ ìfàṣe òtítọ́ tí wọ́n bá pàdé aráwọ̀ rẹ̀ tán. kódà ẹ jẹ́ wá bọ́ sórí àwọn nǹkan tí ẹ̀yin oníṣẹ̀ṣe máa ń lò láti fi bọ̀fá láti fi bọ àwọn òrìṣà yín ọ̀pọ̀ ló sì gbàgbọ́ títí dòní kódà dọ́là wípé látijọ́ wọn a máa fi èèyàn orúbọ nílẹ̀ yorùbá kódà oríṣiríṣi àwọn ìwé ìtàn míì ńgbà bá kà á ni fara hàn bẹ́ẹ̀ pé kan tàmẹ̀dò kan tàbí ọba kan ó fi èèyàn rúbọ. kò sí tó jọ àwọn kan fi yàn rúbọ fi yàn àwọn náà kò ní má pàtó yìí ó kan náà tán lẹ́yìn kan ní tí Yínká Ayéfẹ́lẹ́. ẹ tó ṣe kábílá gan orí mi gbà pé Yínká lè ṣerú ẹ torí ẹni tó ń tún nǹkan ṣe ni torí rédíò ẹ tó dá sí abẹ́kúta wa ní ṣe ló ń tún ṣẹ̀ṣẹ̀ wá ṣe tẹ́lẹ̀ àtọwọn ọlọ́pàá dájọ́ ṣe mítìnì bẹ́ẹ̀ tájà tó ń ṣe program òṣèré tó jọ gbogbo olùtí bá ń ta ìjẹsẹ̀ sílẹ̀ ìlú yóò lè tóró gbogbo olùtí bá pẹ ìjẹ ni wọn fi ń ṣètùtù tó jẹjẹ èèyàn kó tóró nígbà láti pa ewúrẹ́ dé àgbò àgùntàn àtẹdìyẹ tá máa nílò lókù kò sí ẹni tárúgbó ẹ máa dàgbàdàgbà tó máa fẹ́ kó kú káàbù torí èèyàn ẹ ṣèkóṣèlú àrùn sọ ni láti fi ba ìṣẹ̀ṣẹ̀ wa jẹ́ òun ni tá a bá rí dáadáa náà <laughs> tá a bá rí dáadáa nínú ẹ̀sìn méjèèjì ẹ náà ibi tí wọ́n rántí ni wọ́n fi yàn ṣètùtù wa nígbà yóò mú Ísírẹ́lì ẹ̀rù wo wọ́n ní wọ́n ń fi ọmọ wọn. wọ́n fọmọ wọn lọ àwa Yorùbá yìí náà la sọ wípé òrìṣà ni àwọn ọ̀dẹ́jì táàbì jẹ́ kí wọ́n pàdéjì mọ́ wọ́n pàdéjì ọ̀rọ̀ yìí wọ́n pàdéjì gbàkan ni àwọn òòṣà náà pé àwọn òòṣà báàlì. báàlì ẹ tó ṣe ti wálé Yorùbá wa bí torí ilẹ̀ Yorùbá nífẹ̀ẹ́ èèyàn a nífẹ̀ẹ́ ara wa gan ní òde kan gbogbo òòṣà pátápátá lónìí tó ń jẹ kì í tí kò jẹjẹrẹ bàbà tí kò ti jẹ ara. kò sóòṣà lẹ yorùbá kan tó ń jẹjẹ ẹ̀jẹ̀ èèyàn. ìwé rírí ìrírí hmm. ìrírí. àjẹ pé bóyá òun ló jẹ́ oyíwọ́ fún Baṣọ̀run Gáà. òun ní ìgbà tó bá ẹ́ ẹ̀rí pé àdàbí agbára wà nílẹ̀ yorùbá tó máa ń sọ ẹran di èèyàn tó bá lù pọ̀ dẹ̀ ó ẹran rò tó bá lù pé ẹran rò rí tó máa yìn fún un tó bá dẹ̀rọ̀ bá fẹ́ dèèyàn àti padà dídẹ ẹranko agbára wà lẹ́yìn ọba agbára wà o ó lè ṣùgbọ́n bẹ́ẹ̀ kò sí tó ẹgbẹ́ ń pààyàn. ó dà ẹ nígbà tó wá di pé àwọn babaláwo mọ̀ pé ní tàwọn ìǹtífà rán àwọn làwọn ń ṣe ìǹtífà sì rán àwọn inú olódùmarè dùn sí kí ló wá fà á tó fi jẹ́ pé àwọn onífá àwọn oníṣẹ̀ṣe bẹ̀rẹ̀ sí í bínú báyìí tí wọ́n sì ń fẹ̀hónú hàn sí àwọn tí wọ́n ń dìde lòdì sí wọn fún àpẹẹrẹ olúwo tilẹ̀ wò ó ọ̀gọ̀ọ̀rọ̀ làwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń bínú sí lọ́wọ́lọ́wọ́ wípé ọba àlàyé táwọn retí pé kó ṣe àgbélárugẹ ìṣẹ̀ṣe ó wá dẹni tó ń tẹ ìṣẹ̀ṣe mẹ́rẹ̀. ó dúdú ọ̀bọ òrìṣà èmi náà ò sì bá Odùduwà n bá òrìṣà lọ́wọ́ Odùduwà. mo ń gbọ́ táwọn kan sọ mọ́ ẹ olúwo kò jẹ́ káwọn kan ṣé mo ṣé mo wálé rẹ kí n dì ọ́ lókun lọ́rùn. mo ń sọ nǹkan tèmi ọ̀fẹ́ mo ń sọ nǹkan tí mo kórìíra. a ti rí babaláwo kan tó ní bó bá jẹ́ kó dá àwọn babaláwo ẹgbẹ́ òun tí wọ́n ń bínú sí olúwo tó bá dá wọn lójú kí wọ́n ó dìde láti sàn dìí àjàbọ́mọdé abẹ̀rù àgbà fọmọ ẹ̀ abẹ̀rù àgbà kóró pẹgbẹ́ ẹ̀ lálẹ́ àṣàyàn nu. tó bá fú ọ̀ fún wọn àwọn tí wọ́n ń dojú kọ ọba olúwo. ẹ̀jẹ̀ ẹ̀ wò òun ní ká ẹ̀jẹ̀ ń wo òkò rí jẹ̀ wò kankan ìdílé wa ń pariwo. ó ní nítorí gbàgbọ́ lòún gbé dání yìí ẹ̀dẹ̀ ní bí wọ́n bẹ̀ṣẹ̀ ṣe jẹ́ ń bẹ̀ṣẹ̀ yín jẹ́ ẹ̀jẹ̀ kó mọ̀. tó bá da yín lójú. jẹ́ kó mọ̀ àpèrè ló ń dòkó sí jẹ́ kó mọ̀ ajé ló dé sórí jakoma ìlẹ̀kẹ̀ ló ń gbé sọ́rùn jakoma. tó bá jẹ́ pé lóòótọ́ ni ló ń bí i tó sì jẹ́ ìlú. ọ̀rẹ́ kí lariwo àti máa pariwo orí social media kiri tẹ́ bá mọ̀ fẹ́ẹ̀ ní kankan ṣe fún ẹ fílẹ̀ títẹ̀ náà ẹ̀dẹ̀ fílẹ̀ títẹ̀ kó máa ṣe tó fẹ́ ṣe ọtẹ́ bá mọ̀ pé ẹni yìí ń pàṣẹṣe ló dúdẹ́ lóòótọ́ nígbà wá ṣe àwọn awo èyí fún gbogbo awo awo ìbáyàn jà tó máa ní wọn wàá rọ́wọ́ mi gbogbo ti fẹ́ rọ́wọ́ ẹ̀ wọ́n fúnra lábọ̀ fún rọ́wọ́ tó bá rọwọ́ ẹ̀ fọmọdé bá sùn mí kí mí wọ́n fi èsìsì burúkú nù díẹ̀ wọ́n hmm. bá fi owó ti mí kú mí ẹ fi èsìsì nù díẹ̀ wò ó ní nígbà àbáṣe wọn ni mọ́ṣú sẹ́kù mọ́tò sẹ́kù ẹnìkan òbí mi wọ́n ní mọ́tò sálà mọ́tò sálà ẹnìkan òbí mi ó dẹ̀ ń ṣu sẹ́kù ó ń tọ̀ sálà wọn àbí ẹ̀fẹ̀ ní ẹlẹ́ni ilẹ̀ sí tiẹ̀ èmi bá máa dájọ́ fún ìgbìmọ̀ sọ ẹ̀fí ilẹ̀ sí tiẹ̀ tẹ́ẹ̀ bá rí nǹkan kan ṣe fún. kan folúwo lẹ. ẹ̀fí olúwo lẹ̀ sí tiẹ̀ tẹ́ẹ̀ bá ti rí nǹkan kan ṣe fún. ẹnu ni kálukú yẹn àti tó lóun àràbà àti tó lóun olúwo àti tó lóun apènà àti tó lóun bákan òfin ni kálukú yẹn bá kiri. àwọn àgbààgbà lẹ Yorùbá wọn ìwúlẹ̀ ẹ bá àyàn kan rojọ́ béèyàn bá ń ṣe tí kí wọ́n fi nù díẹ̀ ni. yorùbá tó sọ bẹ́ẹ̀ lónìí sọ wípé a ní fìlà péré. ìjọ kan ní níyì mọ́. Ah, eh. nígbà ní kí n kọ́kọ́ sí a lè tọ́mọ kan hàn òfin olúwo sọ̀rọ̀ ni òfin ọ̀ní tẹnubá jẹ ojú àti owó tó ń bà lọ́dọ̀ wọn ara òun ló ń ṣiṣẹ́ olúwo tí lóun kò ṣe ọba ó ní ẹ̀mí àlòun ẹ̀mí àgùdẹ̀sẹ̀ dé yorùbá àgùdẹ̀ ìjọba àgùdẹ̀ ìṣẹ́ ní àpọ́lé ẹni tí adé bá ti ṣí lórí ẹ̀ ẹ̀yà àdẹ̀kùn ni rárá ti kí kì í ṣe ní àpọ́lé. ti àgbéyẹ pé a máa ọ̀rọ̀ Rashidi ní tó máa jẹ ìmùtẹ̀ gbọ́. ọ̀bọ̀ ní níwò ìjọba ẹ̀mí à ìwò ẹ̀mí à Ògì òun ni ẹ̀mí à Ìlọrin ni òṣèmí à ìwò wọ́n ṣe olúwọ̀ fi wò ẹ̀ máa kí lọ́ba rẹ̀ ó sì ẹ máa tó rí ṣé bá rí gbogbo tọ̀tọ̀ ń pa lórí ẹ̀ ṣé ó dídí ọba kan ń gbórí tàgbàǹgbà tó bá rí pé kàn kápsọ̀ òun òun náà ti máa fara pé akó ọkọ agbúrú ọdún ẹgbọ ọdún yìí o ebi wá tù wá lára o ẹni ń lu ebi tó ti di ọba ló ń ṣèpè là ọmọ látàrí ọba ó ti gbàgbé náà pa olóyìnbó wọn sọ wọn sọ pé bẹ́ẹ̀ gbàgbé pa ẹ ó máa padà wá bẹ̀bẹ̀. olú ò lọ́dọ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe ó ti tọ̀tọ̀ tí ó tù bá. <laughs> ẹ jẹ́ wá bọ́ sórí. àti tó bá ti lọ sọ tó bá ti dé adé ìṣẹ̀ṣe ó kò ṣáájú kó dé àti ẹ̀jẹ̀ lọ́dọ̀ ẹ̀kọ́ lọ́dún náà dé. àti wípé òun tó fi bí ọjà tó dùn fáyì wò olóhùn òkèlè mẹ́ta ti kì mọ́ abẹ́ fílẹ̀. odù fáyì wò. olóhùn fáyì wọ́n jẹ́. odù tí wọ́n tẹ ìwòdó odù wọ́n tẹ ìwòdó ìyẹn mi bẹ́ẹ̀. ifá sọ ó sọ bẹ́ẹ̀ sáà lè káfò káfò dá wàhálà alẹ ó dà ẹ jẹ́ wá sí báyìí ìkan lára àwọn babaláwo tó sì lókìkí lára àwọn babaláwo nílẹ̀ Yorùbá yìí lápá ìpínlẹ̀ Ògùn náà ní mọ́pínlẹ̀ Èkó ló bọ́ síta lórí ayélujára babaláwo yìí wá bẹ̀rẹ̀ sí fi ẹjọ́ olúwo sun àwọn òrìṣà. báwa ṣe fẹ́ làwọn abáyé sọ yẹn o tó ẹ ti ń gbà bá ti rújú ká pè yín pàápàá jùlọ orí àpèrè olú ìwò àpèrè ọba lóde ìwò olúwo modù ọba òrìṣà ni rashidi ẹni tẹ́ ẹ fi rólé lóde ìwò ó lọ ṣe orí ilẹ̀ nílẹ̀ lárúbáwá àwọn ò sì mọ ìdájọ́ tó tọ́ sí i gbogbo ìjìyà tó bá wá tọ́ sí pé ó ṣorílẹ̀ nílẹ̀ lọ́ba wá ẹ lọ́ọ́ fi jẹ́ o. àṣẹ. ẹ gbéra ẹ pè ẹyẹ ayé ẹ pè ẹyẹ ọ̀run ẹ pè ògògùn bàbá ẹyẹ ẹ pè gbogbo àwọn ẹyẹ tí ń jẹ fún jẹjọ ẹyẹ tó táyé dá tó tẹ́jú ọdá gbogbo àwọn àgbààgbà adájọ́ ẹyẹ ìgbàanì ẹ pè wọ́n lọ sóde ìwò ẹ lọ rèé dájọ́ ńbẹ̀ o ẹ lọ rèé dájọ́ fólúwo o Rasidi ti ṣe tẹ́nìkan ò ṣe rí ẹ jẹ́ kójú rẹ̀ rí tẹ́nìkan ò ní rí o ó tún wá fi ibẹ̀ dé eré la pè é rasidi tá a pè lọ́ba tó ń rólé dè ó ti bẹ̀ sí níbú yín o ó ní kò ní da fún yín ó ní kò ní da fún yá yín ó ní kò ní sọ fún yín ta ló ń jẹ́ bẹ̀ ó ta ló ń jájàgùmọ̀lẹ̀ rasidi ta ló ń jájàgùmọ̀lẹ̀ ó ní mọ́tò ni ó pa rasidi wí o ó wí bẹ́ẹ̀ fún yín o rasidi bu yín o ó bú Ọ̀rúnmìlà o tẹ́ ẹ bá múlẹ̀ o ó bú òrìṣà o tẹ́ fi ṣe irúnmọlẹ̀ rán o gbogbo irúnmọlẹ̀ ni Rasidi ti bú oníṣèbí bọ̀dá òun nìyí oníbọ̀dá òun nìyí o Rasidi fi ara ẹ̀ wé yín oníbọ̀dá òun nìyí Rasidi ó kúrò lábẹ́ àṣẹ ọlọ́run olódùmarè ó lọ tò sábẹ́ àálà kan o láti lárúbáwá wà o ó ní àálà ni aṣáájú òun ó kọ àṣẹ adé sílẹ̀ Rasheed wá tún gbéra ó ló ti gbá délẹ̀ o ó ní láwà nílò òun dẹ̀fẹ̀ wé nílẹ̀ Yorùbá eré ò ṣẹlẹ̀ rí béèyàn bá wá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí ó yẹ kójú rẹ̀ lé ní ohun tẹ́nìkan ò rí rí o àwọn afẹjọ́sùn yìí ni o níta rí lóde Ìwó la mú wá yẹn o níta rí ń bẹ̀ la mú wá yìí nígbà tó de Ìwó fẹ́ bàjẹ́ àwọn òsì ń bẹ̀ àdá sí o àfẹ́ kó bàjẹ́ la ṣe wá afẹjọ́sùn yìí o Rasheed fẹ́ ba òde Ìwó jẹ́ la wá rojọ́ fún yín o bí ìjìyà kan bá tọ́ tó de ìwẹ́ má jẹ́ kí oníṣẹ̀ṣẹ̀ ó jẹnú ẹ̀ o gbogbo oníṣẹ̀ṣẹ̀ má jẹ́ àjẹnú ẹ̀ torí apariwo dàtí bí ògbọ́n ni o apariwo dàtí bí ògbà o láṣẹ má kó adìyẹ wá pàwọ́ àmọ̀ yìí níbi bàmọ̀ yìí ní sísìn o gbogbo ìjìyà tó bá tọ́ sí ìwà tí àṣẹ díwú lórí àpèrè ìwẹ́ lọ́ọ̀rẹ́ fi jẹ́. àṣẹ. àwọn ò mọ orú ìjìyà tó tọ́ sí bóyá ìwà tó wù yìí bóyá ọlà ló tọ́ sí o bóyá oríire ló tọ́ sí o bóyá oníbu ló tọ́ sí o bóyá ìparun ló tọ́ sí o ẹ̀yin lẹ̀yin mọ orú ìjìyà tẹ̀fí máa ń jẹ ẹni tó bá ti ṣerú ẹ̀ lẹ́wọ̀n wọ́n fẹjọ́ sùn yìí o àwọn ò retí nǹkan kan ju pé a ti fẹjọ́ sùn yìí kẹ́ ẹ lọ dájọ́ yín kẹ́ ẹ fẹjọ́ ẹ̀sùn ọlọ́run olódùmarè kẹ́ ẹ lè ṣe ìdájọ́ rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ ní ọjọ́ tí wọ́n bá ti fẹjọ́ ará ayé sun ara ọ̀run wọ́n máa ránṣẹ́ pé ará ayé pé kó wá jẹ́jọ́ ni o wọ́n máa ránṣẹ́ pé ará ayé pé kó wá jẹ́jọ́ ni ẹ ránṣẹ́ sí àtìdì kó wá jẹ́jọ́ lọ́dọ̀ yìí o ẹ ránṣẹ́ sí àtìdì kó wá jẹ́jọ́ lọ́dọ̀ yìí ó dọwọ́ yìí o tó pé àtìdì forí adé rárẹ̀ ó forí adé ṣẹ̀sín ó fi àjẹ orí adé ó dọ̀tí orí adé ó gbadélé owó láwà ní kárí tá a bá ti dádé fún èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti ju gbogbo ayé lọ Rasidi gbadélé nílẹ̀ Yorùbá owó láwà ní kárí Rasidi gbé adé ó fi wọn ìyàwó lórí ẹnìkan òwìjọ́ ó dádé fóbìnrin ó gbé adé lé obìnrin lórí ẹnìkan ó sọ̀rọ̀ ó níyàwó òun ni kí olórí máa ń dádé ńlẹ̀ Yorùbá ni olórí mélòó ní gbadédé àti kìí ṣe díẹ̀ o ó dáadé fóbìnrin sí fún ìyàwó láàfin a ò wíjọ́ gbogbo ẹjọ́ ìlàkó papọ̀ làwọn aṣọ fún ìrìn mọ́lẹ̀ o ó dọwọ́ yín o òṣà ti ń tẹ́ríwo lọ́tún ọ̀rọ̀ lé o ọ̀rẹ́ rẹ̀ lọ́sì ọ̀rọ̀ lé o oṣù gàgàgà aláwọ̀ àárín ọ̀rọ̀ lé o ó dọwọ́ yín o ó dọwọ́ yín ó dọwọ́ yín o amóbìwá o amadi àwa arojọ́ ìfúnyín o làṣídì ọba olú ìwò làṣídì ọba olú ìwò ó ti ba àpèrè ọba jẹ́ o ó ní kí ní jòṣà láàfin ó ní kí ni jẹ́ òòṣà ó lóun ò lè bọ òòṣà ẹnìkan gbọ́dọ̀ bọ orò tóun ò fẹ́ gbọ́ ni pé ẹnìkan fẹ́ bọ òòṣà tẹ́ ẹ bá ti bọ òòṣà ó ní kò sí wàhálà ó ní kó má bọ gbogbo òòṣà tẹ́ fi sílẹ̀ láyé mọ́ o ó ní eégún ilé ògbọ́dọ̀ jẹun mọ́ lóòṣà ògbọ́dọ̀ jẹun mọ́ lóun ò fẹ́ gbọ́ ó ní wọn ògbọ́dọ̀ gbẹ́bọ sóta mẹ́ta lásìdí tẹ́ bá gbẹ́bọ sóta mẹ́ta ó ní kó ń nọlúwa ẹ̀ lásìdí olú ìwò ó ní kó má fẹ́ lẹ́yẹ lóúnjẹ mọ́ o ó ní ọtílẹ̀ olúwo lébi ní pàkájá kó lébi ní ọ̀pá ikú ó lé gbogbo ọ̀gbọ́dọ̀ gbẹ́bọ fún yín lóde ìwò ó ní tó bá gbẹ́bọ síta mẹ́ta ó ní kó yẹ gba kó nà wọ́n àtìdì ló sọ bẹ́ẹ̀ kọ́díkẹ́ni ẹ máa kó ẹbọ jẹ àtìdì ti dágun lẹ̀ lóde ìwò o ìbẹ̀rù bójú lẹ́lẹ́bọ fi rúbọ lóde ìwò báyìí o fẹ́ bá rẹ́bọ lóde ìwò akẹ́kọ̀ọ́jú lóru o ọmọ ju òtó bẹ́ẹ̀ kó rúbọ síta mẹ́ta lóde ìwò o fẹ́ bá rẹ́bọ lóde ìwò jagunjagun lóru o akẹ́kọ̀ọ́jú lálẹ́ ń tó ru o ìbẹ̀rù bójú náà fi ṣàwọn lóde ìwò o ọ̀rọ̀ ìwò dọwọ́ yìí o ọ̀rọ̀ wo dọwọ́ yín o ọ̀rọ̀ wo dọwọ́ yín o lábí ìjáwó ìṣèlé jegúdì awọ ọtúnmọba èṣùgbá ìgì ní jáwé di etí ọ̀ṣun wọ́n sọ lẹ́dùjì ọdùgbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìwo dọwọ́ yín o lóòní tó dùgbẹ́ yẹ wá sílé ayé ọ̀rọ̀ ìwo dọwọ́ yín o ọ̀rọ̀ ìwo dọwọ́ yín ajagunmọ̀lẹ̀ olúwo lóde ọ̀run ọ̀rọ̀ ìwo dọwọ́ yín o àwa ti mẹ́jọ ìwò wa àti pè wọ́n lẹ́jọ́ síwájú yín o ẹ lọ́ọ́ ṣèdájọ́ tó tọ́ tó yẹ lóde ìwó o ìlú ìwó jọ̀wọ́ yín o ibẹ̀ ìbojú náà fi ń rúbọ fóṣù olé o ibẹ̀ ìbojú náà fi ń rúbọ bàjẹ́ òde o àti rúbọ lóde ìwó ti dogun àti ṣe tùtù bẹ̀ ti dọ̀ràn ó dọwọ́ yín dìde ẹ jẹ́ ká yóò mọ̀ pé ẹ wà bí ti gbà nù àwọn afẹjọ́sùn yín ni èmi mọ ẹjọ́ tẹ fẹ́ dá o ẹbí bá dẹ́rọ ọ̀nù ó gbélé ẹbí bá dẹ́rọ òkú ṣe ẹbí bá dẹ́rọ òkú kídà wọlé tán ẹbí bá dájọ́ rẹ̀ bó ti tó àti bó ti yẹ o. ìpè ó ti sọ wípé ẹ̀jẹ̀ nǹkan kan o. àyíká máa wù ú tó gbà ọ̀rọ̀ a máa wù tó gbà ọ̀rọ̀ a ti sọ yẹn. ṣùgbọ́n bàbá olúwo fúnra ẹ̀ wá jáde padà wípé gbogbo yín kò sí tẹ́ ẹ fòun ṣe. bẹ́ẹ̀ni ẹ filẹ ó kó ó dé adé ìṣẹ̀ṣe yẹn wò olúwo tilẹ̀ wò ọmọ pé ìwọ̀mọ̀ ni kó tó dé ìṣẹ̀ṣe báyìí pé kó dé wò. ẹni ẹ̀ṣẹ́ ti ṣe gbàgbà ọba ẹ̀ṣẹ́ wò mí o àwa wá ọlọ́run ọba ló rán mi ni tó sì rán mi sílẹ̀ yorùbá wọ́n ẹ̀ tí ì rí babaláwo ọ̀tá ni wọ́n kéré sí mi babaláwo èṣù gan tọ́jọ́ ga wọn níjọ ọlọ́run dá bàbá ńlá mi ó ní kó forí balẹ̀ ṣé ìta lójú nínú àwọn èmi àtẹ̀sùn. a bá ń sọ̀rọ̀ nípa agbára alẹ́ Yorùbá yìí àwọn kan ń lò ó láti fi ṣiṣẹ́ bí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n mú ọkùnrin kan tó jẹ́ òbúkọ ajínigbé nígbà mo wá béèrè ìrànlọ́wọ́ ẹ̀ pé ah, ọmọkùnrin arákùnrin àwọn wo gan ló ń ṣiṣẹ́ yìí fún tó ń jiyàn gbé fún wọn kàn ní ìsàmọ̀ owó lágbára tó ń fọ́n bọ́n fún ọlọ́ta àbọ̀ fún ọ ní àwọn nǹkan àmúṣagbára ó wá ń dáhùn wípé òun gan lọ̀gá ara òun òun lòun láwọn ọmọ ẹ̀yìn nígbà wa bá débi kan ó wá ní bàbá aláwo ní bàbá òun wípé òun sì dogun agbára lọ́dọ̀ bàbá òun ǹjẹ́ lára àwọn tó dogun dà ló bá fa kínní ọ̀yọ́ báyìí. báwo lẹ ṣe ń lo báwo lẹ ṣe tòkínní kí lorúkọ ẹ. abẹ̀rẹ̀ ni. báwo lẹ ṣe ń lo abẹ̀rẹ̀ yẹn. just dey look and check the road. a máa fi ń béèrè kan wọnú. bí ẹni kí lè kí lòun fẹ́ lè ṣe ó ní abèrè ni òun fi máa béèrè ọ̀nà ó ní kódà bóun bá fẹ́ jáde láti lọ ṣọṣẹ́ láti lọ jíyàn gbé òun ò kọ́ lù láti fi béèrè pé sọ́nà dáa bí ò àwa ni kò ṣe é wò ó sì ṣe ló bá mú kinní ọ̀hún dání ló bá ní kí kinní ẹ̀ kọjú sí ẹni tó dé tó pé báàgì rẹ́ẹ̀dì dání ló sì kọjú sí i. ìyá kankan mọ̀ ká wo béèrè pé ṣó ń lọ kóòtù àbò lọ. Thank you pẹ̀lẹ́. ṣètìmọ́rì mo Akaba. Akaba. Akaba. ẹni tó gbé báàgì dání lọ kọjú síbẹ̀ tó gbé báàgì dání tó gbé báàgì rẹ́ẹ̀dì dání. ó mà kọjú sí lóòótọ́. ó tún béèrè àwọn ọ̀rọ̀ míì míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀dá kí lè rí sí eléyìí àti pé kí ni ẹ̀yin oníṣẹ̀ṣe ń ṣe láti fi wá gbòdẹ́kun fáwọn èèyàn. atọ́kùn atọ́kùn ẹ ṣe bèrè ẹ ṣe kọ́ bèrè àwọn ẹ̀kútù jáde náà yìí. ẹ mo béèrè kí ló wí. ẹ ó ní kì í ṣe ọjọ́ yẹn ni wọ́n mú o ó ní létà létà. ẹ yẹ kí ọkọ tó wà lọ́rọ̀ ẹ kò sí ohun tó ń jẹ́ kí òun pẹ̀pẹ̀ ojú papọ̀ wàá pẹ̀ jẹ̀sí kó bá ní ọ̀túngbòsì bàbá aláwọ̀ làwà yàtọ̀ sí ní àwọn ajáhùn ṣe mú wọn ẹ̀dá òṣèlú wọn òṣèlú àdá òṣèlú wọn àdá òṣèlú wọn. kò sára àdá òṣèlú lè dá. òṣèlú ewé àti egbò kò sí wíwá lè fi dá o agbára wa bó ṣe wà nínú ìṣẹ̀ṣe yìí ló wà nínú arabu ló wà nínú àwọn kìrì rẹ o kí ni sẹ́wọ́n sẹ́wọ́n sẹ́wọ́n bọ́kọ̀ mrs kìrì wà náà. èmi ò tí ẹ̀ mọ́ mọ́. àìsí bẹ́ẹ̀ gbọ́ o ti ẹyin ọ̀nà fi ṣe kọ̀ọ̀kì náà nítorí náà ẹni máa ń kọ̀ ọ̀pọ̀ sókè àbẹ̀wá gbà wọ́n tó kọ́ sójú nìyẹn a dẹ̀ ti àwọn babaláwo ìpínlẹ̀ Ògùn àwọn babaláwo ìlú Ẹ̀gbá a ti ń ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́pàá láti lè máa mú àwọn àṣírí bẹ́ẹ̀ ló jẹ́ kí irú èmi gba àwọn olùtọ́ fún mi gẹ́gẹ́ bí patron Peace House gbogbo state tí a lè kó àwọn ọlọ́pàá sódì láti máa mú àwọn tó wọn kọṣẹ́ lójú láti máa fi ṣètè bá ń kọjá ṣẹ́yìn àṣírí ọba yìí láti ṣe é gbogbo ìwà ti ní sàfikẹ́tì wà lọ́wọ́ ẹ̀ sàdáṣẹ́sì wà lọ́wọ́ ẹ̀ tètè ló mú. àwa retí pé nígbà tó jẹ́ pé agbára wà nílẹ̀ Yorùbá tí agbára sì ń bẹ nínú ìṣẹ̀ṣe ní ìsìn báyìí ọ̀pọ̀lọpọ̀ a sọ pé kọ̀ǹpútà tá à ń lò lónìí wípé láti inú fa òun ni wọ́n ti mú un torí pé modules tó wà nínú ti kọ̀ǹpútà ó bá iye ojú ojú Ifá lọ wípé òun náà ni àwọn èròjú wò láti fi ṣe kọ̀ǹpútà ó ti wà ti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni nǹkan tí ẹ rò pé ẹ̀yin oníṣẹ̀ṣe lè ṣe láti lè ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ọmọ wa tí wọ́n ní ọgbọ́n ìjìnlẹ̀ tí wọ́n lè lo ọgbọ́n ìbílẹ̀ agbára sáyẹ̀nsì yorùbá wọn láti fi jẹ́ kí nǹkan ó sùn wá bọ̀ nílẹ̀ wa gẹ́gẹ́ bí wọ́n ṣe lò ó. iṣẹ́ náà là ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo sọ fún iṣẹ́ là ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́pọ̀ ti sọ lùdú babaláwo àtọ́níṣẹ̀ṣe o táwọn ìbò wa ń ṣe òrìṣà tó ń fara òrìṣà tẹ́yìn tó bá fún wọn tá a bá ṣọ́ra ẹ̀mí máa ń sọ tọrọ o àánú tọrọ ni kò tó máa ya ẹ̀ lákẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn nígbà tí wọ́n bá ń wo ṣùṣùṣù tó ń pè díẹ̀ wá níbi àjèjì àbí ló mọ kí ló tó wọn fàtàkùlà àjèjì kan ní èdè wa Mm, téèyàn ìdajì téèyàn fòfin dè láàrin agbègbè kan kan ìdílé Yorùbá tó fòfin dè fún wa èdè wa tá ń gbọ́ báyìí èdè tó bò ń náà pẹ̀lẹ́ jù mo fẹ́ bẹ̀ wá ẹ̀yin bàbá àti ìyá wa ẹ̀yin gbogbo lóyè lóyè ẹ̀yin lọ́balọ́ba mo fẹ́ bẹ̀rẹ̀ àtẹ̀yìn lọ́balọ́ba o ìṣẹ̀ṣẹ̀ ló ládé orí yìí o lórí lùkẹ̀rẹ̀ ló ní ìtẹ̀tẹ̀ fi jókòó nígbà tí wọ́n tẹ̀ ti mú wálé ni pé kí ni kí ló ń pe sọmọ sọmọ kì í ṣe ọ̀dọ̀ wa ṣé sọmọ náà kí sọmọ ìtẹ̀lẹ̀. kí ni yorùbá ń pè tẹ́lẹ̀. ọ̀run ni ọ̀run òkè ọ̀run lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo fẹ́ bẹ̀ wọ́n ọba wa mo fẹ́ bẹ̀ yìí wa tún ilé wa ṣe àti àṣà wa àti ìdí wa kẹ̀gbé lárugẹ kí sọ̀rọ̀ mi kan tó máa ṣe ìgbé sílé o ṣé máa ṣe ìgbé sọ̀rọ̀ ẹ jíire òun ọ̀gá gbàlagbà ẹ o ọmọ kò gbọdọ̀ yẹ kí ànímọ̀ káàárọ̀ fún yín ẹ jíire gbọdọ̀ fún yín wà á dọ̀bálẹ̀ ẹgbẹ́ rẹ̀ má pè é káàárọ̀ fún ẹgbẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdìtàlà bá ń sọ ọmọ àdúgbò lè dúró ẹ̀ lọ wọn ní bàbá ṣíṣọ́ mi ọmọ mi kọ́ ṣe bẹ́ẹ̀ ara ó ń bá tẹ́sẹ̀tì ó gbá sẹ́kẹ̀ dànù ó ní ọwọ́ ẹ̀ ògiri monday ọwọ́ ẹ̀ fẹ́ kan ó ní ọ̀bàdàn máa sọ fọwọ́ pé ọpọlọ pẹ́ sókùwà ní eré ọ̀fẹ́ pẹ́ wà. ń tẹ́ ẹ sọ̀rọ̀ èmi náà ò gbàgbọ́ ń gbà kan rí. ó wà o ara ń wọlé. ó ń wọlé a máa ju yẹn nù. bẹ́ẹ̀ ni tí ó lá yẹn mọ́. ìgbọ̀nsẹ̀ méjì gbogbo tó bàjẹ́ tó bá wọ́n mi. ó ṣẹlẹ̀ lójú mi rí tí ó gbé yàrá yìí tí ó làmọ́lẹ̀ thunder fún bí ìṣẹ́jú mẹ́rin ò tí ì nílé sí. bẹ́ẹ̀ ni olè sọ̀rọ̀. <laughs> òun ló dódó ọ̀rọ̀ ni eh. agbára ń bẹ. àwọn agbára bẹ̀rẹ̀ yóò bá àwọn ni ká wá tún ìbọn wá ṣe ká ṣe òótọ́ eh, ẹ bàbá lẹ ẹ̀ka bí okòó nọ̀rọ̀ wa ẹ wá wò ó ìdájẹ orí gbogbo sáwárì. gbogbo sáwárì o ti rí ẹ kẹ́kọ̀ọ́ mọ̀ yóò súnmọ́ wa ká má fi èdè ìdáyà ká má fi lé yóò ká fi èdè àpọ́nlé ká lè nífẹ̀ẹ́ gbogbo ìlú ṣẹ̀ṣẹ̀ nífẹ̀ẹ́ o tẹ́nìkan bá ṣe wà yẹ ká pè mọ́ra ká bí lè rè má lórí ti torí ìmọ̀ ó lọ títí yìí ìmọ̀ kúkú síbi kan àjọ ẹgbẹ́ àtọ̀kù. ẹ ṣeun púpọ̀ nítorí àsìkò torí mo rí pé àlejò pọ̀ rẹpẹtẹ oh àwọn èrò tí wọ́n gbọ́ ariwo díẹ̀ díẹ̀ rẹpẹtẹ náà wà bàbá wa láì tèèyàn ní ayé ẹjọ́ máa ń tò ní ẹ̀fún wa bá dákọ̀ yín tẹ̀kùn rẹ́lẹ̀. orúkọ mi náà ṣe fúnpẹ́ mi ní àkàdàbà olúwofa gbogbo ẹgbà àti olórí gbogbo jẹun. ẹ púpọ̀ ọlákúnlé fásùgbà ló kọ mi ò ìkànnì yorùbá gidi tv lẹ́wọ̀ ẹ máa ṣe àbídò ìkọ́ ẹ̀yìn náà. yorùbá gidi